الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سار على نهجهم واقتفى آثارهم إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أداكم الله سبحانه وتعالى أترى إكاتك يكون أشواج النبي محمد صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى أتبقى إكاره أتيري أجنجتان ركبا أمرهم صحابه àti gbogbo àwọn tí wọ́n wà lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam pẹ̀lú dáadáa tí ó díjọ́ gbé dàlùkìyàmà àbí Allah subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ àti àánú rẹ̀ kọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹfà níbi tí ọlọ́run bá àdìkẹ́ ọlá tó ti ń sọ̀rọ̀ nípa anabi Isa alayhi salam lẹ́yìn ìgbà tí ọlọ́run bá àdìkẹ́ ọlá ti kọ́kọ́ sọ̀rọ̀ fún wa nípa anabi Musa alayhi salam àti báwo ló ṣe ní àfaradà pẹ̀lú ìnira pẹ̀lú sùtá táwọn àjọ rẹ̀ tí wọ́n ṣe fún un ọ̀nà ló fà tó fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún àwọn sàábé ìpè kọ́lọ́wọ́ bá àdìsí ọlákọ́bá àwọn kí anabi musa alayhi ìpè àwọn àjọ rẹ̀ ṣe sùtá fún un tó lágbára ju eléyìí táwọn àárín lọ síbẹ̀síbẹ̀ náà anabi musa alayhi ó ṣe sùúrù òun náà ló fà fi wà nú àwọn tí ọlọ́run bá àlejò ọlá fi ń pẹ̀tù sí ànábì sallallahu alaihi lọ́kàn wáwo áyà tó tẹ̀lé ọlọ́run bá àlejò fún wa أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ليظهره على الدين كله ولو كره المشركون ọlọ́run bá nìkẹ́ ránṣọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ipe wa idh qala isa ibn maryam ọlọ́run bá nìkẹ́ rá ní nígbà tí ànábì isa alayhi salatu wa salam ọmọ maryam nígbà tí ń sọ fún àwọn bani israel ànábì isa wọ́n ti àfihàn ara rẹ̀ wọ́n ti àfihàn rẹ̀ sí ara màmá rẹ̀ tí ń jẹ́ Mariam eléyìí kò sí nǹkan tó fà á tó tayọ pé nínú àwọn àmì tọ́lọ́wọ́ bá àdìkí ọlá ṣe tó fi agbára rẹ̀ hàn àwọn ẹ̀dá rẹ̀ òun náà ni anabi Isa alayhi salam wà pé ọlọ́wọ́ bá dá anabi Isa alayhi lẹ́ni tí ò ní bàbá ọlọ́run bá dìkọ́ látara obìnrin nìkan ìyá ànábì Musa alayhi salam òun náà ni Maryam ọmọ Imran bàbá ìyá ànábì Isa alayhi salam ó tọrọ lọ́dọ̀ ọlọ́run bá dìkọ́ lá ìgbẹ́kọ́ ọlọ́run bá fún ní ọmọ tó jẹ́ pé tó bá fún ọlọ́mọ yìí òun ó fi ọmọ náà jìn fún ìjọsìn fọlọ́wọ́n ọba àlejò ọlá gbàtọ́lọ́wọ́n ọba àlejò ọlá fún lọ́mọ ó fún ní obìnrin òun ní ìrìnàtà pé ọmọkùnrin ọlọ́wọ́n ọba àlejò ọlá fún un ọwọ́ àfi ní kọ́lá rọ́bì ní wàdó àtúhá fúnta wallahu a'lamu bima wàdó àjù wa laysa dhakaru kal-unta. wà ní sàmẹ́tò ha Maryam eri nígbà tó mata, tán ó wá mi mo bí ọmọ yìí mo bí lóbìnrin ṣùgbọ́n obìnrin ò dàbí sọ ní fi fún Maryam yìí ó wá jẹ́ nìkan tó jẹ́ pé ọmọ súnmọ́ lọ́wọ́ bá àlekè ọlá ọmọ súnmọ́ lọ́wọ́ bá àlekè ọlá kì í jáde ọmọ wà ní ibi mihrab ilé tí wọ́n máa kọ́ ibi àyàrá tí wọ́n máa kọ́ tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ imam ibi mihrab ni máa wà ọlọ́wọ́ bá àlekè ọlá fi sọ fún wa pé kullama dakhala alayha zakariya al-mihrab wajada indaha rizqa. ògbàkígbà tí ànábì zakariya tóun bá dé tó bá wọ́ lọ́dọ̀ mariam yóò bá nǹkan jíjẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n bere lọ́wọ́ rẹ̀ pé anna laki hada hada qalat huwa min indillah ni wọ́n sọ fún pé àtọ̀dọ̀ ló ti wá orúkọ Ọlọ́run bá àlekí ọlá àmà sí gíní àmà sí àrísìkí mariam ìyá Isa ni wọ́n ó wá àtijọ́ kan ó wà ní ibi tó wà ọlọ́run bá àdékè rán màláìkà sí i nígbà tí màláìkà yìí ẹ̀rú bà á sọ pé ìní a'udhu bi fi ọba àjọkẹ́ ayé òun fi wá sọ kúrò lọ́dọ̀ rẹ tó bá ẹni táwọn èèyàn máa bẹ̀rù ni àwọn kan ní tó bá jẹ́ pé ẹni tẹ́rù rẹ̀ máa báyàn tó fẹ́ sàbúrú fún yàn ni wọ́n ní ẹnkún tàtẹ̀kì ìyá tó bá jẹ́ pé olùpáyọ̀ ọlọ́run ọba àlejò ọlá ni ọ́ tó bá bẹ̀rù ọlọ́run mo fi ọlọ́run wá ìtọ́ kò lọ́dọ̀ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run jìbìrì rà lẹ́yìn sálám tọ́lọ́ ọba àlejò ọlá rán sí i wọ́n ń sọ fún pé èmi kì í ṣe aláburú èmi ètò ẹni tó fẹ́ sàbúrú fún ọ kọ́lá ìnàmà ànàrọ̀sọ́lù rọ́bì òjíṣẹ́ ni mí látọ̀dọ̀ olúwa rẹ̀ lè àhábà láti bùlá máa ń zàkìyà ọlọ́run bá lè kí ọlọ́run mi sí ọ ní láti wá sí kíni láti wá fún ọ ní láti wá sa ọlọ́rẹ̀ ọmọ tí ó jẹ ọmọ tí a pọ̀ mọ́ Mariam ìyá ànábì Isa alayhi ó bẹ̀rẹ̀ sí ìwọ̀n fún màláìkà

mọ̀láka wọn fún un lé sí pé kọ́ọ̀lá kàdáríkì kọ́ọ̀lá rọ́bù ìtọ́ bọ́lúwà rẹ̀ ti sọnù ẹ̀rí iṣẹ́ tọ́lúwà rẹ̀ rán mi sí ọnu ẹ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ wà aláyà hayin ọlọ́run bá àlekẹ́ sọ ọlọ́wọ́ bá alìkọ́lá wa ní wàlílẹ̀ jẹ́ aláhu ayatan linnaasi wa rahma afẹ́ ṣe ọmọ yìí tọ́lọ́wọ́ bá alìkọ́lá tí ó fún mariam yìí afẹ́ ṣe ní àmì fún àwọn èèyàn wa rahma bákan náà a sì fẹ́ ṣe ní ìkẹ́ wa rahmatan minna ọlọ́wọ́ bá alìkọ́lá wa ní wa kana amran eléyìí ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá alìkọ́lá ti parí ni ọ̀rọ̀ báwo ló ti fẹ́ rí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ọ̀nà wo ni ó gbà tẹ́lẹ̀ kọ́ ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ní amúrán makidiyya ọ̀rọ̀ tọ́lọ́run ti parí ni láàrin ìgbà yẹn ìyá ànábì Isa alayhi salam ó bá rí i pé ó bá fura kó òun ti wà ní ti wà ní oyún oyún àwọn kan sọ wípé ó lóyún lásìkò tí àmúbẹ̀yẹ̀ ti máa lóyún ni àwọn kan sọ pé àsìkò tó fi lóyún kìí sàsìkò tó pẹ́ rárá òun náà ló fà tó fi jẹ́ pé àwọn ìjọ rẹ̀ àwọn èèyàn rẹ̀ òkúra ọlọ́ọ̀bá àlejọ́lá ní fahamalati ó wá lóyún anabi isa alayhi salam fantabadat bihi makanan qatiya ó wá kò láàrin táwọn ìjọ wà ó wá lọ lè wáyé kan tó dáwà bẹ́ẹ̀ ọlọ́run bá lè jọlá ní ọmọ wa bẹ̀rẹ̀ sí mú ibi tó ọmọ ń mú ọmọ wa mú débi ibi igi làbídùn ibi kùkùté igi làbídùn kùkùté làbídùn ọlọ́ ti yá lè ní mítò kọ́bílà hàdà ibi tó wà títí ń jẹ́ ìrora ni wọ́n sọ pé ó mọ̀ sí fún mi o mítò kọ́bílà hàdà kọ́dà kí n ti kúkú tó dìgbà tí tẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ kọ́dà kí tẹ̀lẹ̀ yóò má dé báwọn láyé wọ̀kúntù nasiyan mansiya kí n ti di ohun gbàgbé ẹ kí n ti di n táwọn yóò ṣe kí ni kí wọ́n ti ẹ̀gbà wípé nìkan jẹ́ mọ́ríàmù ẹnìkan wáyé ní ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí ọlọ́run bá àlejò ọláwa ní fanadaha min tahtiha alla tahzani qad ja'ala rabbuki tahtaki sariya ọlọ́run bá àlejò ọlá ní fanadaha. rìwáyà míì ó ní fanadáha man tahtaha ẹni tí ń bẹ lábẹ́ wọ́n ní òun náà ni anabi isa alayhi salam ayé tahta qadamaiha nígbà tó bí ọmọ ń kalẹ̀ tán ó bí ọmọ kalẹ̀ kí wọ́n wò pé ìwé ìwò lélẹ̀ ẹ àlàyé kí lóun fẹ́ ṣe fáwọn ọjọ́ òun gbàtàn bá dé ẹni tó jẹ́ pé òun kì í jáde òun ò mọ ọkùnrin ẹ ọmọ rẹ̀ bá ń pè ọmọ tó bí kalẹ̀ wọ́n sọ pé allah tahzani má bànújẹ́ fọkànbalẹ̀ má fọkànbalẹ̀ kò sí yọnu ọmọ yìí wọ́n sọ fún pé kọ́díjà allah rabbuki tahtaki sariya ọlọ́wọ́n bá lè kíọ́lá lábẹ́ ibi tó wà ń ti te omi omi fún àǹfààní láti ṣe kíni láti máa rómi mu ó tún wá sọ fún pé wàhúzì ilayki bìjízì bìjízì ìnákàlà kùkùté làbídù ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ làbídù tí ò lọ́mọ tẹ́lẹ̀ tí ò sọmọ ó yá mí tùsáàkìt àlẹ́ìkí rútọ̀bá ń jẹ níyà àwọn làbídù tútù ẹ́ tó dùn tó tó jẹ yóò sì kí yóò mọ̀ jábọ́ ó sì mí bẹ́ẹ̀ náà làbídì wọn bẹ̀rẹ̀ sí ti kíni làbídì wọn bẹ̀rẹ̀ sí jábọ́ nígbà tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ tán ọlọ́run bá lẹ́gbẹ̀ẹ́ lásán fún pé máa jẹ máa mú ẹ gbogbo ẹnikẹ́ni tó bá ti dé wá bá ọ tó bá fẹ́ máa bí ọ lẹ́jọ́ sọ fún wa pé ìní nàzàkùlé rahman sọ ọ̀mà sọ fún wa pé mo ti jẹ́jẹ́ mo ti bọ́lọ̀ ọba àlejò ọlájẹ́jẹ́ pé ń gbáwẹ̀ pẹ̀lú àlùkàlímà lìyàwó má ń ti yà ń nífẹ̀ẹ́ nìkan kan sọ̀rọ̀ lẹ́sẹ̀ kan náà làwọn ìjọ rẹ̀ bá dé àwọn abá àwọn ìjọ rẹ̀ wá bá wọ́n bá fàátà ti bì yí kọ́wọ́ mélòó Mariam wá gbé ọmọ yìí ó gbé ànábì Isa alayhi salam ó wà lọ lè gbé ìjọ rẹ̀ ya àwọn bèèrè rẹ̀ pé ìrẹ̀ ya làkọ́dí gị ti ṣe à ya tó ṣe yìí a ó ti ṣe nǹkan tó ṣe kí ni ó ṣe nǹkan tó lágbára ó ṣe ẹ́ ó ṣe aburú ti dá àdáparọ́ látara pé kí ni látara pé báwo ló ṣe rọ́mọ láláì ti kó ó pẹ́ súnmọ́ ya ó sọ fún pé ọmọ ya Harun ma kana abuki mura asau an bàbá rẹ̀ bàbá rẹ̀ salaburu wa ma kanat ummuki baghiya bẹ́ẹ̀ màmá rẹ̀ salagbèrè ìmùlòtú arẹ́ lẹ́yìn fàájárọ̀t ìlẹ́yìn ni wọ́n ń tọ́ka sí ọmọ yẹn kó sọ̀rọ̀ ni wọ́n ń tọ́ka sọmọ yẹn kọlu kẹfàánù kálímù mọ̀nkánà fìlìmáàdì sọ̀bìyà wọ́n sọ fún pé ah, máa bọ́ ọmọ tó ọmọ tó wà lérí tẹ́ bóòlù àti fẹ́ẹ́ máa bá a sọ̀rọ̀ qala inni abdullah anabi isa alayhi salam ni wọ́n ń fèsì fún wọn pé dáadájú ẹrú ọlọ́wọ́n bá àlùkí ọlá ni mí atani alkitab ọlọ́wọ́n bá àlùkí ọlá fún mi ní tírà wa ja'alani nabiyya kọ́dà ó tẹ̀mí lánàbí ọlọ́run wa ja'alani mubarakan aynama kunt ọlọ́wọ́n bá àlùkí ọlá tẹ̀mí lọ́mọ alálùbáríkà ọmọ tí oore pọ̀ lára rẹ̀ aynama kunt gbogbo bíkíbíkí tí ń bá dé ẹ̀ alálùbáríkà ni ó máa jẹ́ wà ọ̀sán níbi sọ̀lá àti wọ̀zàká àti màdúmtù hayya bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékí ọlásọ̀ àsọ́ọ̀lẹ̀ fún mi ipe bí sọ̀lá pé kí n máa kírun ìjà àwọn kírísítẹ́nì kírun máa nìkú àwọn kírísítẹ́nì tí wọ́n ń pàpè mára ipa àwọn tẹ̀lé anábì Isa alayhi salam níbo náà fi àsọ́ọ̀lẹ̀ anábì Isa sí tọ́lọ́run ọba àlékí ọlásọ̀ fún pé máa kírun máa yọ zàká ǹjẹ́ wọn yọ zaka mọ́ lásìkò tá a wà yìí ìdí wọ́n ń ṣe òun náà ni ìdí wọ́n fi máa sọ olówó dolówó tí wọ́n fi máa sọ lọ́rọ̀ dọlọ́rọ̀ ìdá mẹ́wàá tí wọ́n máa lọ lè gbé fún pásítọ̀ wọn òun wà di mílíọ̀níà yóò di bílíọ̀níà àwọn tálíkà ó ṣe kí ni wọ́n máa tálákà ṣé zaka tí ànábì yìí sá sọ pé wọ́n sọ àsọ́ọ̀lẹ̀ kalẹ̀ fóun nù zaka tí ànábì yìí sá ní ọlọ́wọ́n bá àlejò ọlá sọ àsọ́ọ̀lẹ̀ rẹ̀ fóun òun náà ni zaka tó jẹ́ pé tó kádù mí ní àgbìyà ihim a mú lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olówó wọ̀tọ̀rọ̀dù aláàkùkọ̀rọ̀ ihim a dá padà fáwọn tí wọ́n jẹ́ tálíkà káwọn náà bá ráyé ọ̀rùn gbé anábì isa alayhi salam ó ní ọlọ́wọ́ bá àlejò ọlápá mi láfẹ́ kí pé kí máa kírun kí ni zaka lópin ìgbà tí ẹ̀bá ti lágbára láti ṣe gíní láti yọ. anábì Isa alayhi salam ni wọ́n ń sọ fún wọn síwájú pé wa barran bi walidati ọlọ́run bá àdíkẹ́ ọlá wá ṣe mí ní ọmọ rẹ̀ ọmọ dáadáa fún òbí tó bí mi walam yaj'alni jabbaran shaqiyya ọlọ́run bá àdíkẹ́ ọlá ṣe mí ní ọmọ burúkú jabbaran ò mí ní ọmọ líle ọmọ ajẹnipa ṣàkíyà ọmọ ìlérí bú ọlọ́nà ọba àlejò ló sì ń bẹ́ẹ̀ ọwọ́ sọ pé wọ́n sàlámù aláìyà ọlà ọlọ́run kó máa bá mi yàwó ma wùlí tù ní ọjọ́ tán bí mi wàyáwó ma àmútù àtọjọ́ tí ń kú wàyáwó ma òbáàtú àyà àtọjọ́ tí ọlọ́run ọba àlejò olóògbé mi dìde láàyè àmì ń bẹ lára Mariam òun náà làmì tí bẹ lára ọmọ rẹ̀ anabi Isa alayhi pé Mariam wọn bí lẹ́ni tó jẹ́ pé wọn fi jìn fúnlé ọlọ́run ọba àdìsí ọlá onímọ̀ tọ́jú ilé ọlọ́run kì í jáde kì í kankan ọlọ́run ọba àdìsí ọlá wá sí kíni ó wá fi ọlá hàn ó fagbá lára ó wá bímọ ní bàbá. òun ni wọ́n máa ń pè ní oyún ẹ̀mí mímá so ọlọ́wọ́ bá àlejò ọlá ló pa jìbìrìlù láti ẹ̀ aleyhi salam ibi kó fẹ́ kó fẹ́ atẹ́gùn sí lára fanafakna fihi min ruhina so eléyìí òun náà ló fà á sí ó kó wàhálà bá wọn tí wọ́n ń pera wọn ní ọmọlẹ́yà nabi Isa aleyhi salam òun náà fi pè lọ́mọ Ọlọ́run bá pè lọ́mọ ọlọ́wọ́n bá àlejò láti ṣe àwọn kàyéfì míì síwájú rẹ̀ síwájú anabi musa anabi isa alayhi salam anabi adam alayhi salam ọlọ́wọ́n bá àlejò ọládá kò ní ìyá kò ní bàbá tó bá ti ẹ̀jẹ̀ kó lẹ́tọ̀ọ́ wípé èyẹ lè pe ẹnìkan lọ́mọ allah subhanahu wa ta'ala ta'ala allahu an ọlọ́wọ́n bá àlejò ọládá jù bẹ́ẹ̀ lọ tó bá lẹ́tọ̀ọ́ ni anabi adam alayhi salam òun làbá sọ kó lẹ́tọ̀ọ́ rẹ̀ síbá nàbí yìí sátún níyà ìyá rẹ̀ ti di gẹ́gbómìnì tí máa bí ma ṣùgbọ́n nàbí adam aleyhisselam kò níyà kò ní bàbá síbẹ̀síbẹ̀ kò sẹ́nìkan tó pé anábì adam aleyhisselam kò <clears throat> sẹ́nìkan tó pé lọ́mọ allah subhanahu wa ta'ala kò sẹ́nìkan tó pé bẹ́ẹ̀ so eléyìí ọlọ́wọ́ bá àlejò ọlá tó ṣe fún anabi isa alayhi salam lẹ́yìn ìgbà náà ó tún wá fún un ní àwọn mọ̀jìzáàd kí làwọn mọ̀jìzá yẹn òun náà ni pé bíi kí alájú afọ́jú wọ̀túbúrí wùl àkùmáhà wálé àbọ̀rọ̀ ẹni tó jẹ́ dẹ́tẹ̀ sára rẹ̀ jọlọ anabi isa alayhi salam tó bá ti fọwọ́ pa ara rẹ̀ ó ti yá ara rẹ̀ jọlọ anábì isa aleyhisala nínú àwọn isa tọ́lọ̀ ọba àlejò ọlá fún òun náà ni ibra'u al-akmah ẹni tí wọ́n bí kí ó tiẹ̀ tójú wọ́n bí tòun ti bẹ́ẹ̀ tójú rẹ̀ òsín bẹ́ẹ̀ tójú rẹ̀ parí anábì isa aleyhisala yóò sì bí ọlọ́wọ́ ọba àlejò ọlá ọlọ́wọ́ ọba àlejò ọlá ti gíní yóò sì ní kí ara rẹ̀ ó yá ara rẹ̀ ó yá yóò sì máa rí náà anabi isa aleyhisselam òun náà lọ́wọ́ bá àdékẹ́ ọlọ́wọ́ ń ròyìn fún wa ń sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ipe ìgbà tí anabi isa aleyhisselam ti sọ fún àwọn ìjọ rẹ̀ pé inni rasulullahi ilaykum dádájú èmi isa ọmọ maryam aleyhisselam òjíṣẹ́ ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá òun náà ni mo jẹ́ fún yín ó pe àwọn bani israel àwọn ọmọ israel àwọn wo ni bani Isra'il àwọn náà ni àrọ́mọdọ́mọ ànábì Yaqub aleyhisselam látara Ishaq Yaqub ló bí Ismail àti Ishaq àwọn àrọ́mọdọ́mọ ànábì Ishaq àwọn náà ni bani Isra'il ara wọn òun náà lọ́lọ́wọ́ bá àlekẹ́ láti yọ àwọn òjíṣẹ́ jáde àwọn òjíṣẹ́ tó ń wáyé láti ayé anabi ishaq aleyhisselam tó fi dórí anabi isa tí ń sọ̀rọ̀ àwọn ọmọ bani israel ni wọ́n ni wọ́n sọ pé yá bani israel mo pè ẹ̀yin ọmọ israel dádájú òjíṣẹ́ ọlọ́run ọba àdìkẹ́lá ni mo jẹ́ ti o òjíṣẹ́ ọlọ́run ni ni anabi isa alayhi salam òun náà ló pera rẹ̀ anabi isa ò pera rẹ̀ lọ́mọ ọlọ́run fẹ́ni kankan inni rasulullahi ilaykum òjíṣẹ́ ọlọ́run ọba àlekè ọlá ni mo jẹ́ fún yín musaddiqan lima bayna yadayya min at-tawrati wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu ahmad òjíṣẹ́ tí mo jẹ́ musaddiqan mo wá láti wá pé tíra tí mo bá ńlẹ̀ tó jẹ́ pò náà ni àtàwọ̀rọ̀t láti wá pé lódodo kìí ṣe pé mo dé láti wá tako ìtí ń bẹ ńlẹ̀ mo dé láti wá ṣe gíní láti wá fún yín nílà báyìí pé òdodo òun náà ni tí ń bẹ lẹ́yìn mi torúkọ rẹ̀ ń jẹ́ ahmad sallallahu alayhi wa sallam àti anabi isa alayhi salam ó ti sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé òjíṣẹ́ kan ń bọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ ahmad ẹ̀wà rí kéwàsá anabi isa nìkan anabi sallallahu alayhi wa sallam anabi ní kò sí ìkan nínú àwọn anabi ọlọ́run tí ó wà àyàfi kó ti fún àwọn ìjọ rẹ̀ ní rò nípa níbi wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ kan ń bọ̀ tí ó padà dé orúkọ rẹ̀ ó máa jẹ́ Ahmad anábi Isa alayhi salam òun náà sọ ilé ìkalẹ̀ fáwọn ìjọ rẹ̀ ipé òjíṣẹ́ tí ń bọ̀ yóò òjíṣẹ́ ìgbẹ̀yìn ni <clears throat> òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá àlèkè ọlọ́wọ́ràn sí gbogbo ayé pátápátá ni òjíṣẹ́ tí ò ní sójíṣẹ́ míì tí ó wáyé lẹ́yìn rẹ̀ ni òjíṣẹ́ tí ò sí iṣẹ́ kankan mọ́ tí ó wá láti sánmà lẹ́yìn iṣẹ́ tí òjíṣẹ́ ibá mú wá ọlọ́run bá adékẹ́ ọlá pé ìkan ó sọ ìkan nínú àwọn orúkọ ànábì muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ànábì isa alayhi salam ló fi fún wa nírò inú hadith wà nínú sahih bukhari abul yaman ó gba ẹgbàwá ìwá látọ̀dọ̀ shu'aib látọ̀dọ̀ az-zuhuri látọ̀dọ̀ muhammad bun jubair bun mut'im òun náà gba látọ̀dọ̀ bàbá rẹ̀ olóngbọ́n látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ànábì ń sọ báyìí pé inna li asma ànábì ni mo láhùn kọ̀ tó pọ̀ lóríṣiríṣi anábi wá ní ana muhammad èmi náà ni muhammad wa ana ahmad èmi náà ni ahmad wa ana almahi anábi ní èmi náà ni almahi alladhi yamhu allahu bihi al-kufr èmi náà lẹ́ni tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá fi pa kúfúrù rẹ̀ ìpa nǹkan mí ìpapọ̀mọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá èmi lẹ́ni tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá fi pa rẹ̀ anábì ní wà ánàlì hashir èmi náà ni hashir náà ó pa anábì ní muhammadu al-hashir inú ó pa anábì sallallahu alaihi wasallam ni anábì ní alladhi yuhsharu an-nasu ala qadami anábì ní èmi ni wọ́n kó àwọn èèyàn jọ tó bá ti jọ ọ̀gbídà kìyàmá ala qadami ní wọ́n kó wọn jọ sí ibi gíní mi anábì sallallahu alaihi wasallam

láti ṣe kíni láti ti pẹ̀ wọ́n lọ bá anabi nuh aleyhi salam pé wọ́n là kọ́kọ́ òjíṣẹ́ kọ́lọ́wọ́ bá àlékè ọlá náà ṣe wá bá wa ti pẹ̀ kọ́lọ́wọ́ bá àlékè ọlá ó ṣe ìdájọ́ kápò lórí wàhálà tá a wà ń bẹ̀ yìí anabi nuh aleyhi salam òun náà sọ fún wa pé òun ò lágbára wọ́n lọ bá anabi ibrahim wọ́n lọ bá anabi musa aleyhi salam wọ́n lọ bá anabi isa aleyhi salam gbogbo anabi ni wọ́n lọ lè bá tí ogun wọn sọ pé àwọn ò lágbára ẹ wọ́n padà wá tọ́ka wọn sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ẹlọ lọ bá ànábì ẹ lọ bá olólùfẹ́ ọlọ́run ọba àlekè ọlá ayò ọba àlekè ni sọ́wọ́n adọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó wàá lọ ànábì ló ń wàá lọ lè fèrí balẹ̀ níbi àlàáràṣe ọlọ́run ọba òun máa wá yin ọba àlekè òun máa kì í òun máa gbé tóbi àwọn kan tó ọba ọlọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ a máa sọ fún ànábì sallallahu alayhi wa sallam pé ìrẹ́ Muhammad fọ́yá sírí pákè wasal tu'ta máa béèrè gbogbo nǹkan tó bá fẹ́ á fún ọ lónìí washfa tushfa máa tọrọ ìpẹ́ fẹ́ni tó bá fẹ́ tìpẹ́ fún ọlọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ sì kí ni yóò gba ìpẹ́ rẹ wọlé ànábì nìkan ni ó lágbára lọ́jọ́ tá so eléyìí anábì sallallahu alaihi wasallam anábì sọ àwòkọ rẹ̀ torí pé àwọn kan padà sọ pé ahmadu anábì wasallam ni anábì isa ń sọ bàtà anábì isa alaihi salam gbàtí ó fún wọn ní rò anábì kan bọ̀ orúkọ rẹ̀ ahmadu anábì isa ò fún wọn lára yóò wá látara àrọ́mọdọ́mọ anábì ismail àwọn fọkàn sí pé bójìṣẹ́ sí wánà ni ó ti máa bọ̀ nígbà tó jíṣẹ́ ó jáde láti fi tọ́lọ́wọ́n bá àlékè ọlá tí ó ti yọ òjíṣẹ́ láti ìgbà tí anabi ismail aleyhi salam láti ìgbà tó ti lọ ibẹ̀ lọ́lọ́wọ́ bá àlékè ọlá ti wá yọ àrọ́mọdọ́mọ anabi isa anabi ismail aleyhi salam òun náà lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ló fa tí àwọn ọmọ bani israel òun náà ló fa tó fi yarí òun náà ni òfin gbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ló fà tó fi jẹ́ pé sáàfì mọ̀ pé ìró ànábì sallallahu alayhi wa sallam ó ti wà nínú àwọn tírà tọ́lọ̀ ọba àlejò láti fi rán síwájú kó di pé alukur'an dé inú àwọn tí wọ́n gba Islam lẹ́yìn gbàtà ànábì ó mọ̀ nípa taurat ìtọ́lọ̀ọba àlejò láfi rán anábì musa aleyhisselam ìsìn bẹ nutira òun náà ti rí nutira àtaurat ni wọ́n pè ní old testament ìsìn bẹ náà taurat tó jíjẹ kan bọ̀ nígbà tí anábì sallallahu alayhi wa sallam wá dìde abdullahi ibn salam ó wà lọ bá anábì sallallahu alayhi wa sallam pé òun fẹ́ ṣe àwọn ìbéèrè kan tó bá fi lè dáhùn àwọn ìbéèrè yìí òun gbà pé òjíṣẹ́ ọlọ́wọ́n torí pé àwọn béèrè yẹn ó ti rí nínú àtàwọ̀rọ̀t ó bá ń bẹ́ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí bí anábíwá Muhammad sallallahu alaihi wasallam láwọn béèrè anábíwá dáhùn gbogbo àwọn béèrè tó béèrè ó sì kéde lẹ́sẹ̀ kan náà ló kéde bẹ́ẹ̀ pé ashhadu an la ilaha illallah wa anna Muhammadan rasulullah tó ti wá kéde anábí sallallahu alaihi wasallam anábí ní àwọn anábí wá àwọn Yahudi àwọn yahudi na ń bọ̀ wọ́n bọ̀ wá anabi alayhi wa sallam wọ́n ti mọ̀ abdullahi bin salam alayhi ni anabi gbọ́ àwọn yahudi tí wọ́n dé abdullahi bin salam ni wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam pé jẹ́ wọ́n bọ́ sí yàrá táwọn yahudi bá ti dé kọ́kọ́ béèrè wọn lọ́wọ́ wọn béèrè nípa òun pé báwo ni wọ́n mọ̀ sí nítorí pé àwọn yahudi tẹ́ àwọn ìjọ tí wọ́n máa parọ́ mọ́ni ni àwọn ìjọ tí máa bú te pele ní tí ò sí lára ẹni wọ́n máa ṣe kíni wọ́n máa rà á búyàn nígbà tí jàmbá dé abdullahi ibn salam ó wá bọ́ sí ó wá bọ́ sẹ́yìn gàgá anabi sallallahu alaihi wasallam wọ́n bẹ wọ́n léèrè pé báwo ni abdullahi ibn salam ti jẹ́ lọ́dọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn abdullahi ibn salam a èèyàn ló dákọ̀ ọ̀hún khairuna wa ibnu khayrina abdullahi ibn salam ẹni tó lóore jù wá nù wa ibnu khayrina kọ́dà oore rẹ̀ àtọ̀lẹ̀dọ́lẹ̀ ni àwọn tí wọ́n bí àwọn ẹni rẹ̀ làwọn tí wọ́n bí anábì wá ń béèrè lọ́wọ́ wọn pé tí abdullahi ibn salam yìí tó bá wá gba ìsìlámù ń kọ́ wọn fún anábì sallallahu alaihi wasallam wọn ni a'azahu Allahu min dhalik wọn sọ abdullahi ibn salam kó bẹ́ẹ̀ ọlọ́run ó sọ kó níbi kíni kó gba islam à abdullahi bin salam bá bóde látẹ̀yìn kulé látẹ̀yìn kọ́tìnì ni wọ́n sọ fún wa pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammad rasulullah ọba gba islam lẹ́sẹ̀ kan náà òun náà làwọn yahudi ti yí òun padà wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ burúkú nípa abdullahi bin salam nípa abdullahi bin salam pé sharruna wabnu sharrina aláburú ni o èèyàn bú ni kọ́lá àwọn tí wọ́n bí ẹ́n àwọn èèyàn bú òun náà làwọn bàbá ńlá rẹ̀ àti tó bá ṣe léyìí kò lè jọ wá lójú báwọn bá rẹ̀ ṣe rí nù ìwà àwọn Yahudi náà bẹ lọ́wọ́ àwọn èèyàn láwùjọ nígbà wọ́n bá ń bẹ pẹ̀lú èèyàn tí ìrẹ́pọ̀ bá ń bẹ láàrin wọ́n máa ròyìn di pé kíni wọ́n bá yí òun padà wọ́n máa wá sọ eré títí àti tí ò sí lára rẹ̀ wọ́n máa fi bú àti tí gbogbo ẹ̀nà wọ́n wá ṣe gíní ó náà wọ́n wá sọ so eléyìí túmọ̀ pé àti anábíwá Muhammad sallallahu alaihi wasallam asọ́lọ́wọ́ bá alékẹ́ láti fún àwọn Yahudi àtàwọn Nasara àti gbogbo àwọn anábì tó kù tí wọ́n kọjá lọ ọlọ́wọ́ bá alékẹ́ láti ó ti fún wọn ní rò nípa anábíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn kan wá bá ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn sàábé wọ́n ní ya Rasulullah akhbirina an nafsik ìrẹ́ ànábì abẹ́kọ̀ sọ nípa ara rẹ̀ fún wa ànábì sallallahu alayhi wa sallam ànábì wá fún wa létí pé qal da'watu abi Ibrahim ànábì ní èmi tẹ́rí èmi náà ni àdúà tí bàbá mi anabi ibrahim aleyhisselam àdúrà tó ṣe mí ni rabbana wa ba'ath fihim rasulan yatlu alayhim ayatika wa eh, yu'allimuhum alkitaba eh, wa yuzakkihim wa yu'allimuhum alkitaba wal hikma innaka anta al-aziz al-hakim suratu sura wolu suratu baqara tọ́lọ́wọ́ bá alékiọlá ń sọ tí anabi ibrahim ìwọ̀n bẹ ọlọ́wọ́ bá alékiọlá ipé wàbàá fíhìm rọ̀túlán kiri ọlọ́run dákun mọ́sàbá mi gbé òjíṣẹ́ kan dìde lára àwọn àrọ́mọdọ́mọ mi yẹ̀tìlú aléhìm ayatik tí ó ma wá ka àwọn aya rẹ̀ ọlọ́run bá alikiola tí ó ma ka fún wa wàyọ̀ alimuhumul kitaba wal yóò ma wá fi alkùrán yóò ma kọ́ wọn ní alkùrán yóò sì ma kọ́ wọn ní hikma wọ́n ní hikma òun náà ní súnà níbiwá muhammad sallallahu alayhi wa sallam wa yuzakihim yóò máa fọ̀ wọ́n má kó níbi ẹbọ yóò fọ̀ wọ́n má kó níbi gbogbo àwọn tí ó da tọ́lọ́mọba àdìkíọ́lá ní ká kú bẹ́ẹ̀ innaka antal azizul hakim ilé olúwa ìwọ náà ni ọba tó lágbára tẹ́nìkankan ò lè borí alhakim ìwọ náà lọ́bọ̀ ọ̀jọ̀gbọ́n àdúrà yìí anabi ibrahim aleyhisalaam ó ti ṣe àdúrà yìí ó bẹ ọlọ́run ọba àríkẹ́ ọlá nígbàtí òun àtọmọ rẹ̀ anábì Ismail nígbàtí wọ́n lọ lè ma Kaaba nígbàtí wọ́n mọ́lé ọlọ́run ọba àríkẹ́ ọlá nígbàtí wọ́n ma tí wọ́n ma òpó ilé ọlọ́run ọba àríkẹ́ ọlá wọ́n sọ pé Rabbana taqabbal minna innaka anta sami'ul náà ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك إلى الواوى واسع ومجيجني مسلمين ẹnzí ojú pàjù tẹ́lẹ̀ fọ́lọ̀mọ̀bà àdíkẹ́ọlá wà mí ń búrú ìyá tìna nínú àrọ́mọdọ́mà wa ọmọta mùsùlùmọ́ta lak wá bá wa gbé àwọn àjọ kan dìde tó jẹ́ pé ojú pàjù tẹ́lẹ̀ fún rẹ̀ Allah subhanahu wa ta'ala wa arina manasikana wá fi ibùjọ́sìn wa ibi tá a ti máa jọ́sìn fọ́lọ́wọ́ bá àlékè ọlá fi hàn wá wọ̀túbà aléyìnà kó wá gba tútúbà wa innaka anta tawwabur rahim nítorí pé wọn náà lọ́ba tó máa gba tútúbà wọn náà lọ́ba tó sì máa kẹ́yàn rabbana wab'ath fihim rasula ìrẹ́ ọlọ́run kò wa yu'allimuhumul kitaba wal hikma tí ó máa wá fi alukur'an tí ó máa kọ́ wọn tí ó máa kọ́ wọn ní súnà ìlànà tó tọ́ wa yuzakkihim tí ó sì máa ṣàfọ̀mọ́ wọn innaka antal azizul hakim dádájú rẹ̀ olúwa rẹ̀ ọba wa ìwọ náà ni ọba tó lágbára tẹ́nìkan ò lè borí ẹ̀ alhakim ìwọ náà lọ́ba ọ̀jọ̀gbọ́n wa man yarghabu an millati ibrahima illa man safiha nafsahu ọlọ́run bá àdékẹ́ ọlá ní tààlẹ́ ní tí ó kọ ojú ọ̀nà ànábì Ibrahim ẹ̀sìn ànábì Ibrahim tààlẹ́ ní tí ó pàtì kí ó máa lọ lè ṣe nǹkan míì illa man safiha nafsahu àyàfẹ́ni tó bá tó rẹ̀ ẹni tó bá ṣe kí ni tó bá wù ọmọgọ̀ fẹ́mi ààrẹ ẹni tí ò bá fẹ́ dáadáa fún rẹ̀ wa laqad safainahu fid dunya ọlọ́run bá àríkẹ́ ọlá ní ànábì Ibrahim yìí àwàlá sàálẹ́sà nílé ayé ta wà ń bẹ̀ yìí wà innahu fil akhirati lamina salihin tó bá tún wá di ìjọ ògbéjà kìyàmà yóò tún wà nínú àwọn tí wọ́n wà nínú àwọn ẹni rẹ̀ tó bá di ìjọ ògbéjà kìyàmà ọlọ́run bá àríkẹ́ ọlá ní ń sọ fún ànábì Ibrahim alayhi salam ipe aslim jùpájù tẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala qala aslamtu li rabbil alamin ó lẹ́sẹ̀ kan náà ó náà ló sọ pé mo jùpájù tẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé òun náà lọ gbogbo àgbáyé ọlọ́ọ̀bá ó wá fún àwọn ọmọ rẹ̀ wa yaakub anabi yaakub alayhi salam ona so aso le ikale fa o ti ena kini so fun wa oni ya baniya eyan mi inna allaha safa lakum ad-din tadaju olorun ba de o ti se esa esi fun yin olorun ba sa islam leta esin ka mo olorun ba de ki ola esin ka mo pa nkan mi ẹ̀sìn ká mọ́ forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́bà àlékè ọlá ọlọ́wọ́bà àlékè ọlá ti sàá lẹ́sà fún yín fala tamutunna illa wa antum muslimun ẹnìkan nínú yóò gbọ́dọ̀ wá jáde láyé àfikẹ́ ẹsẹ́ gíní àfikẹ́ jáde láyé ní mùsùlùmí ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú ní mùsùlùmí ọlọ́wọ́bà àlékè ọlá tó wá ń ó ní am shuhada

eléyìí o náà ni àsọ́ọ́lẹ̀ táwọn ẹni rẹ̀ tí wọ́n máa sọ fọ́mọ wọn nígbàtàgbà bá dé àbígbàtà ààrẹ bá dé tán bá ń fura wípé bóyá ààrẹ tó dé yìí ààrẹ ọlọ́jọ́ ni bóyá ààrẹ tó dé yìí ààrẹ ẹkú ni àsọ́ọ́lẹ̀ tí wọ́n máa sọ fún wọn àsọ́ọ́lẹ̀ ẹ̀sìn ni àsọ́ọ́lẹ̀ ẹ̀yọ́ máa mi ẹwà ẹjẹ́ wá sọ́tàn fún yí tẹ́ra àwọn ilé lágbájá àtàwọn ilé làkásẹ̀gbè ọ̀tá ni wá àìbára wá ṣe fọ́dà àwọn bàbá wa tí wọ́n ti lọ ọ̀tá ni wọ́n bára wọn ṣe ẹ̀yin náà ti gbọ́dọ̀ bára wọn ṣe láíláí àtọ́lẹ̀ tẹ́lẹ̀ bí ó sọ fáwọn ọmọ rẹ̀ nu ẹlòmí ibi tí dúkìá rẹ̀ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ní àfojúsùn dáadáa àsọ́ọ́lẹ̀ tí wọ́n máa sọ fọ́ọ̀mọ́ wọn òun náà ni àsọ́ọ́lẹ̀ nípa ẹ̀sìn ọlọ́wọ́ba àdékẹ́ọlá òun náà ni ànábì Yakub nígbà tí kú dé ní wọ́n fi àwọn ọmọ rẹ̀ pé máa sáàbùdù náà mi ń bà àdì tí n bá tiẹ̀ wá jáde láyé tán kí lẹ́ máa jọ́sìn fún ọlú na àbúrú ilaha wa ilaha àbá ìka Ibrahim wa Ismaila wa Ishaq wọ́n ní a máa jọ́sìn fún olúwa àwọn bàbá ńlá rẹ̀ tí wọ́n ti lọ olúwa anabi ibrahim olúwa anabi ismail olúwa anabi ishaq a máa jọ́sìn fún wa ìlàhà ń wà ìdá àwọn olúwa tá à ń sọ yìí ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba tí ò lórogún ni wa nahnu lahu muslimun olúwa yìí òun náà láti máa jùpájù tẹ́lẹ̀ fún onu náà ló fà á tí ọlọ́run ọba àlejò ọlá tó fi dégínní tó fi sa anabi ibrahim aleyhisselam tó fi sa lẹ́sà anabi ibrahim ó mójútó ẹ̀sìn ọlọ́run ọba àlejò ọlá anabi ibrahim ó mójútó báwo lẹ́yìn wọ́n dá látara pé ohun tí ń jẹ́ kẹ́yìn ó dá òun náà ni pé káwọn ọmọ ọmọ lórí òun náà lọ́lọ́wọ́ bá àdíkẹ́ láfi wá sí kí ni òun náà lọ́lọ́wọ́ bá àdíkẹ́ láfi sàálẹ́sà ibi tá a ti lọ òun náà ni pé àti anábì sallallahu alaihi wasallam gbàtà anábì tí wọ́n ní ká anábì ó júwe ara rẹ̀ àwọn sàábẹ̀ bí anábì sallallahu alaihi wasallam wọ́n ní rẹ̀ anábì júwe anabi ibrahim aleyhisselam wà bushra isa èmi náà sì ni ìròdùnú anabi isa aleyhisselam ìròdùnú tánàbí isa sọ níjọ́ kìíní àná tọ́lọ̀ ọba àdíkẹ́ ọlá sọ pé wà ìdíkọ́lá isa ibn maryama ya bani isra'il inni rasulullahi ilaykum musaddiqan lima bayna yadayya min at-taurati wa mubashiran bi rasul òjíṣẹ́ tí ànábì isa ń sọ ipe òun fún wọn ní ròdùnú lásìkò yẹn anábì ní òun náà lòjíṣẹ́ náà anábì wá ní wara'at ummi hina hamalat bi ka'annahu kharaja minha nur anábì ní ngbàtí yà mi ngbàtí ó wà nínú oyún mi yà mi wá wa wá lálàá ó lójú àlá bí ìgbà tó jẹ́ pé kan ó jáde látara ìyá mi àdọ́ kùsùrọ̀ bísùrọ̀ min aldisham ìmọ́lẹ̀ tó jáde yìí ìmọ́lẹ̀ yìí ó wá jáde ó wá tàn ìmọ́lẹ̀ sí láti gbogbo àwọn palace tó wà nílùú basura tí tó fi délùú sham eléyìí òun náà ní kíni òun náà ní ìntí ànábì sallallahu alaihi wasallam ìntí ànábì fi jù yàrá rẹ̀ anábì sallallahu alaihi wasallam nínú àdífì mi anábì ní òun ti jẹ́ ìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá anábì adam alaihi salam anábì adam ti wà ní ó sì wà lẹ́rọ̀fọ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé ọlọ́ọ̀bá àríkẹ́ ló tó dá anábì adam gan òun náà lànábì ti ṣe gíní ló ti wà lákọọ́lẹ̀ eléyìí ò takò lákàyò ẹ́ wọn ò sì bí anábì gbogbo àkọọ́lẹ̀ kádàrá tọ́lọ̀ ọba àdékẹ́ ọlákọ̀ nípa gbogbo nǹkan ìtumọ̀ rẹ̀ nu ní ti ń bẹ kẹ́tó dá nàbí Adam ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba àdékẹ́ ọlá ti kọ́ kádàrá gbogbo nǹkan pátápátá bí fifty thousand years qabla kálíkì samawati wal ard tí wàá di kọ́lọ̀ tó dá sàmà tìrẹ̀lẹ̀ ìtumọ̀ yẹn náà ni pé gbogbo eléyìí tá à ń sọ yìí ó ọlọ́ọ̀bá àlékè olótó dá ànábì adam aleyhi salam látara ẹ̀rọ̀pọ̀ ọlọ́ọ̀bá àlékè ọlá ti kọ́ nínú àkọọ́lẹ̀ tí pé ẹnìkan ń bẹ tí ó wà nínú àwọn òjíṣẹ́ òun náà ni ó máa jẹ́ òjíṣẹ́ gbẹ̀yìn tórúkọ rẹ̀ ó máa jẹ́ muhammad bin abdullah sallallahu alayhi wa alihi wa sallam eléyìí náà ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run bá àríkẹ́ lọ́wọ́ ń sọ fún wa pé ànábì Ìsá wọ́n sọ fún wa pé mo wá láti wá fún yín nírò nípa òjíṣẹ́ kan tí ń bọ̀ lẹ́yìn mi ismuhu ahmad orúkọ rẹ̀ ń jẹ́ ahmad ọlọ́run bá àríkẹ́ lọ́wọ́ ní falamma ja'ahum bil bayyinat nígbàtí ànábì Ìsá anábì ò dé kó pera rẹ̀ ní tí ó lẹ́rìí anábì dé ó sọ fún wa pé òjíṣẹ́ ọlọ́run ọba àlekè ọlá ni mí ara wọn tí wọ́n ṣe dánwò fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíká tó gbà pa anábì ọlọ́run ní ọ ó yá ṣe nǹkan báyìí ọlọ́run ọba àlekè ọlá sì ní kó ṣẹlẹ̀ inú ẹ̀ òun náà ni òṣùpá tí ó pín sí méjì wọ́n sọ bá nẹ́bí sallallahu alaihi wasallam pé ká tó gbà kó ti ṣe ọlọ́run ní ọ́ ó yá sọ pé kí ó pín sí méjì kíkan wà ní ẹ̀yìn òkè lọ́hun kíkan wà lápá àbí ẹ Ànábì sallallahu alaihi wasallam ti bẹ ọlọ́run ọba àlékè ọlá òṣùpá wá pín sí méjì àwọn tí ń bẹ láyé nígbà náà àwọn náà rí i pé òṣùpá ti gíní wọ́n rí i pé òṣùpá pín sí méjì ọlọ́run ọba àlékè ọlá fi sọ fún wa pé ẹ̀kọ́tàràbá ti ta àtòwà ń ṣàkọl qamar ọjọ́ gbídàlùkìyàmọ̀ súnmọ́ inú àpẹẹrẹ pé ọjọ́ gbídàlùkìyàmọ̀ súnmọ́ òun náà ni pé òṣùpá ó là sí méjì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ohun arite mọ̀ tọ́lọ̀ ọba àlejò láti fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam wá ninu nínú àwọn ọba àlejò láti fún ànábì sallallahu alayhi wa tó jẹ́ pé òun náà ni al kubra òun náà ni ohun arite mọ̀ ohun ìdánilágara tó tóbi jù òun náà ni òun náà tọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sọ ọ́ di tíra kan tó jẹ́ pé tán bá ti ka díẹ̀ wọn ó parí àwọn ẹlòmíì ń yàn án lódì wọn ò tiẹ̀ ní débẹ̀ mọ́ rárá ó dìgbà tí rọ̀mùdánà míì bá dé ẹlòmíì ó kà á kò mọ̀ tún máa ń dín bẹ́ẹ̀ nú ẹ̀ ẹlòmíì mọ̀ tún máa ń dín bẹ́ẹ̀ nú ẹ̀ kò ló ẹlòmíì ò mọ̀ tún máa ń dín bẹ́ẹ̀ nú ẹ̀ kò ní kà yóò máa lò lọ́nà tọ́lọ̀ ọba àlekè ọlọ́wọ́ ó nígbà tí ànábì sallallahu alaihi wasallam wá dé bil na ànábì wá mú àwọn àlàyé wá àwọn ẹ̀rí tó dájú fi rinlẹ̀ wípé òjíṣẹ́ ọlọ́run ọba àlékiọlá kí ni wọ́n wí nígbà tí ànábì sallallahu alaihi dé o ẹ̀rí wọ́n ní ibùmí wọ́n pe ànábì sallallahu alaihi wasallam wọ́n pe ànábì ní tahir mọ́lókì òfìnàlà ànábì lẹ́yìn ìgbà tí wọ́n tẹ́ gíní wọ́n rí kankan ó dà nígbà tó wá jẹ́ dán ó yá ẹ̀yin náà tẹ́ gíní ẹ̀yin náà múrú idán yẹn ẹ̀pàrú yẹn kẹ wá fi mú wọ́n gbìyànjú wọn ò mú wá Isa Musa tó

eléyìí ti ti fẹ́nu nítorí pé kíni nítorí pé anábì sallallahu alaihi wasallam ó ti mú ẹ̀rí wá fún yín ọlọ́ọ̀bá àdìkẹ́láwá ní wàmánì azlam tàlẹ́ni tí fi ń ya alábòsí mímánì tàrọ aláwọ̀láhì kẹ́zìb tó tó ẹni tí ń dá àdápa arọ́mọlọ́wọ́ bá àdìkẹ́ọlá anábì tí fi ń rìnlẹ̀ fún wa ipé ẹni tó bá ti dá àdápa òun náà ni wàá parọ́ tí wàá mú alukur'ani wá látọ̀dọ̀ rẹ̀ anabi sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà àlejò láǹsọ fún wa pé afala yatadabbaruna alukur'an ṣé ẹ wo alukur'ani dáadáa ẹ wo kẹka kẹgbéyàwó kẹwò túmọ̀ rẹ̀ walau kana min indi ghairi llah tó bá jẹ́ pé ọ̀dọ̀ ẹni tó yàtọ̀ sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba àlejò ọlá òun náà ni alukur'ani ti wá ni làwájádù fihi ikhtilafan kathira ọlọ́run bá àdìsọ́lá ní ẹ máa rí àwọn ìyapa tó pọ̀ bẹ́ẹ̀ ẹ máa rí àwọn tó máa takora àwọn nínú alukur'an bọ́rọ̀ yẹn ti rínú ọ̀rọ̀ tí yẹn bá kọ ẹ̀rẹ́ nìkan tí ó tún dé ní tí ó sọ fún yín bí i ah, eléyìí kò yẹ kó rí báyìí eléyìí kò yẹ kó lọ báyìí ẹ sì rí pé ah, ni wọ́n sọ fún mi lé wọ́n lè fi nǹkan lépa bá ìwọ̀n rántí fi ti eléyìí tó fi ti yìí kò yẹ kó fi ti bẹ́ẹ̀ àmọ́rọ̀ ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ọ̀rọ̀ tó pé ní tó jẹ́ pé láyà àti ìlúbátìlù min bayni yadayhi wala min khalfihi kò síbi kan tí ìbàjẹ́ tó ti lè wọnú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ní tàrẹ́sídẹ́sí ya alábòsí tó tó ẹni tó dá lẹ́yìn ìgbà tó ti ma lámàdájú wípé islam òun náà ni ẹ̀sìn òdodo síbẹ̀síbẹ̀ ni wọ́n gbẹ̀rù parí ń parọ́ wallahu la yahdil qawmal zalimin ọlọ́ọ̀bá àdíkọ́lá ní dádájú òun ò ní fi ọ̀nà ma àwọn àjọ alábòsí ẹni tó bá ti yá alábòsí tí èsì pín wá ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́ọ̀bá àdíkọ́lá tí ń wọ́n máa rìn lórí kíni lórí ojú ọ̀nà ànù ni eléyìí ọlọ́run bá àlejò ọlátún sọ fún wa nípa ànábì tó ti síwájú ànábì sallallahu alaihi wasallam òun náà ni ànábì Isa alaihi salam òun náà lànábì sallallahu alaihi wasallam dé lẹ́yìn rẹ̀ báwo ló ti lò pẹ̀lú àwọn ìjọ rẹ̀ báwọn lòbó làwọn ìjọ rẹ̀ ti ti pẹ̀lú ẹ̀ ọlọ́run bá sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi kó bá máa jẹ́ ìbomi tútù ọkàn ìbomi tútù sọ́kàn ẹni fún ànábì sallallahu alaihi wasallam àtàwọn òjíṣẹ́ ọlọ́run ipe táwọn ìjọ yín bá ń ṣe gbogbo bá ṣe kó ṣe ẹ máa ní sùúrù ẹ máa láfaradà àwọn ànábì tí wọ́n ti kọjá lọ wọ́n ṣe ń tójú bẹ́ẹ̀ lọ fáwọn náà àwọn náà rí wàhálà látọwọ́ àwọn ìjọ wọn tó látara àdélé yìí ẹ gbogbo àwa àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan táwọn ànábì ọlọ́run rí tí wọ́n o tàbá wá rí kí ní ó máa jẹ́ ọ̀nà àbáyọ fún wa òun náà ní ká ní sùúrù ká dúó lórí ẹ̀sìn ọlọ́wọ̀ba àdìkọ́lá ẹ́ anábì sallallahu alaihi wasallam anábì ní ẹ máa rí àwọn tẹ́ máa kọ̀ lára àwọn tí wọ́n máa ń darí yín ẹ máa rí tọ́ka yín kọ̀ anábì ní ẹ sáà Allah subhanahu wa ta'ala kọmọ́sá kàwá kúnnú ẹni tí ó wọ ilé ọlá tí ó wọlé ọlá pẹ̀lú ànábì muhammad sallallahu alaihi wasallam ó kàwá kúnnú àwọn ẹni tí ó mú nínú àbàtà alkausar ìtọ́lọ̀ọba àlejòọ́lá fi ta ànábì sallallahu alaihi wasallam lọ́rẹ tó bá dijọ́ gbúdà kìyàmà abẹ́lọ́ọba àlejòọ́lá kọmọ́sá gba àwẹ̀ wa ó gba ìmọ̀ wa ó gba gbogbo àwọn tí olórí wa tá à ń ṣe nínú àwẹ̀ ramadan abẹ́lọ́ọba àlejòọ́lá sì gba gbogbo àwọn ìjọsìn tá ń ṣe nínú ramadan إنه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك